ومن استنى بسنته وسلك منهجه إلى يوم يرث الله الأرض ومن عليها وهو بالوارثين أما بعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وجهركم يقول الله تبارك وتعالى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 lẹ́yìn tá a ti mọ àwọn àjùlọ nígbẹ́ fàmẹ́lì sallallahu alaihi wa sallam àti kí ni ìnífẹ̀ẹ́ rẹ̀ lọ́sítọ́ tá a pè ní ìtẹ̀lá nẹ́bí sallallahu alaihi wa sallam káwájọ́ lọ yé wa wípé ìnífẹ̀ẹ́ ànẹ́bí sallallahu alaihi wa kì í ṣe é máa ṣe ayẹyẹ ọjọ́ òbí rẹ̀. bí kò sí wípé ká máa sẹ̀rẹ̀dà níbi sọ̀rọ̀ àdọ̀tọ́lá ní gbogbo ọgbà. àwọn ohun tó jẹ́ ìlànà rẹ̀ kò sí kó lóun ẹ̀mí Islam àwọn yìí tá a ti gbà ní bẹ́ẹ̀ ká máa lò ká má fà á sí i. àyìnbá ìjọba ẹ̀yẹ́ ń sìn ọ̀rọ̀ àwọn ìlànà kan bẹ lọ́jọ́ lànà lẹ́bi sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀yọ́ àlọ́sọ́lá tó lè bá ti pàṣẹ láwùjọ nínú ẹ̀ ní máa fẹsẹ̀ lásán rìn bó ti wá lọ hadith abdullahi ibn buraida ibn al aslami wọn là lẹ́bi sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́sọ́lá máa pàṣẹ bẹ́ẹ̀ nínú ẹ̀ náà ní máa fi kámẹ́dà jẹun mí ẹ̀ bá rẹ̀ ń tún ti bẹ́ẹ̀ láwùjọ sí wọn lè ní à ẹ̀ máa gbà wá ìkámẹ́dà ó fi fáfẹ́ mẹ́la ó fi mọ̀jì náà gbogbo àwọn oríṣi tí wọ́n máa rí nìyẹn kéde pé èèyàn lè lọ sí bí o ṣùgbọ́n súnlẹ̀ yà á ti ń pa á ti yẹn yẹn ẹ̀ nítorí bá nẹ́bi sọ́dọ̀ ọlọ́ àlùsọ́lá ńlá máa fi ìka mẹ́ta jẹun yóò sì máa ń pa ọwọ́ lá kó tó di pé yọ kọ̀wọ́ kódà tí wọ́n lè kó jẹun fún yẹn bí yẹn bá láwọ́ tọ́lá bọ́ àwọn yẹn dé o ohun tí wọ́n sọ náà ni pé kódà tí bẹ́ẹ̀ ni yóò ìyẹn ti lè fi súnà rí lẹ́nu nínú àwọn súnà tó a ti pa sí òun náà ní kéèyàn jí láàárọ̀ kó fi ọwọ́ kó fi ọwọ́ ra ojú kó ra ojú yẹn ní pé kọ́kọ́wọ́ kó fi pa ojú rẹ̀ kí orí kan ló fi kó mbẹ́ anẹ́bí àbájú rẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àdúgbò lọ. nínú àwọn súnà tó a ti òun náà ní sọlá tó kẹ́wọ̀n kéèyàn jẹ́ sẹ́yìn téèyàn náà kọ́ pẹ́sẹ́ nílé ìyapa ní téèyàn wà lọ sí nẹ́fìlà lórí ẹ̀. gẹ́gẹ́ bá tẹ̀lé sọ́lọ́ lọ́wọ́ àlùfáà sọ pé kò sẹ́wọ̀n kan tí ó dẹ́sẹ̀ kan tí ó wà sálù àlá tí ó sálù àlá náà dáadáa yóò wá lọ sí nẹ́fìlà méjì. àwọn wa kò ní jẹ́ ọlọ́run ọba sọ̀fáàlà wọ̀ tààlà àti fọlọ́n kò ní jì. wọ́n wá ní bọ́mọ lọ́mọ mọ̀lẹ́fẹ́ ọ̀ tọ́jú في سباق إلى عاصمة قد هنا نقول سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك يجب بك وبك يقول بك سنة فاتني أو يكاوي هي قرية القرآن إن تجدك صدق الله العظيم ولم يرد سنة فاتني أو يكاوي هي قرية القرآن أو يكون بدون كلمة tó gbé àdúrà yẹn súnmẹ tá a pàtó ní kàmá rẹ lórí nínú àwọn súnmẹ tá a pàtó òun náà ní máa kó igbá lálẹ́ gbogbo àwọn igbá wa ká dé àwọn ẹkẹ omi wa ká dé alẹ́mísọ̀tò lọ́wọ́ àlùfẹ́lẹ́ fún nínú ojúde ọdún kan olùkọ́ wà bẹ́ẹ̀ tó ti fi àlùbá máa ń sọ̀kalẹ̀ sílẹ̀ lálùbá tọ́ba kọjá lára igbá kan tí wọ́n dé àbí ẹni àti oúnjẹ kan tí wọ́n kò kálù báyìí tọ́mi kọjá lára rẹ̀ tí wọ́n bá kó àkóṣímọ̀ ẹ̀ nínú àwọn ọmọ mẹ́ta bá tàbí gbàgbé wọn náà ní màá ní pápó ẹ anábì sọlọ́lọ́ àgbàsọ́lá wọn ní bí ẹ bá ti rí pé mi ìfẹ́ fi nira mú jọ mi nínú ìbálẹ̀ fáwọn akẹ́kọ̀ọ́ máa ń bábò ní gbogbo àkókò ọ̀rọ̀ nínú àwọn tó mẹ́ta bá lọ. àwọn ní gbẹ́gbẹ́ yẹn bá lọ sábẹ́ wo yẹn ẹ̀mẹ́ta lè yẹn gbà yọ̀dà tí ọ̀gá ti yọ̀dà fún yẹn àtìsàlámù àdéhùn ọ̀rọ̀ àtúntò ọ̀rọ̀ àkáàtù lẹ́ẹ̀kẹ́ni ti ń wọlé lẹ́ẹ̀kejì ti ń wọlé lẹ́ẹ̀kẹta ti ń wọlé lẹ́yìn òsì ní dúró níbi tí ó ti rí ìjọba tó lẹ́kùn lẹ́yìn ìgbà yẹn báyìí nínú àwọn ọmọ mẹ́ta fàájú ọ̀hún ẹ̀ ní kẹ́hùn rákà ní oṣù kíyàn ló jáde lé kéèyàn ti tún kẹ́hùn rákà ní oṣù nígbà tí ẹ bá wọlé adébísọ̀wọ́ bọ́ àlùfẹ́lá olùbẹ̀rẹ̀ rákà méjèèjì ọ̀hún àbísọ́ọ̀yà níbi àwọn olùjíjáde sùhánàlá ìrẹ́ ìlú ẹ̀ máa ń kájọ àmọ́lẹ́gbẹ́ àjáde wọlé ọlọ́run làwọn bẹ́ẹ̀ àtọ́lọ́wọ́ fi sọ́ọ̀yà níbi àwọn olùjíjáde àti aburú ti fẹ́ fún wíwọlé nínú àwọn fún mẹ́ta pàtó òun náà ti tó kẹ́ni tí ń pè ń bá ti fi òun dáhùn káwa ti sọ kábọ̀ ìwé ọlọ́mọ ọlọ́mọ àbẹ̀bí dá àwọn ti kàn án wọ́n sọ láti ọ̀rọ̀ ìmọ̀ àti muhammad alwasila wàlfàdìlà وابعثه مقاما محمودا الذي وعدته عن النبي صلى الله عليه وسلم ọlẹ́ ní ọba gbogbo èsì pẹ̀ ẹ̀ máa lẹ́kọ̀ọ́ sí ìjọba ìdàgbà ìyá mi. nínú àwọn ọdún mẹ́ta báyìí títẹ̀ ní mọ̀lúbí dáńbáyìí àtàyè káńkẹ́ bí àwọn ọdún mẹ́ta wọn náà ní máa sálámà sáwọn ọmọ kékeré ànábì àmà àdúrà bó ti wà náà àdìgbà àti sùmáàlì lọ́jọ́ àwọn ọ̀dọ́ àná nígbà tí mi kọjá lọ́dọ̀ àwọn ọmọdé tó ti sálámà sí wọn. ẹnì kan lọ́sálámà sọmọdé ní àbọ̀mọdé lọ́sálámà kájà àwọn àti ìyọ́nà ìmọ̀ ṣé wọn ní wọn kọ yín ní èmi sẹgbẹ bàbá bàbá rẹ ni nínú àwọn ọmọ náà dáa báyìí òun náà ti àtẹkẹrẹ tá a bá wà lórí nǹkan ẹgbẹ nǹkan ẹgbẹ wa kò lè jọlọ kò lè jẹlẹ tá a bá gòkè àmùkè aláwọ ọjọ tá a bá sọ̀kalẹ̀ àmùkè sùhàlùlà ìjà ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìbẹ ìdí bàbá ti ń gbé pàtó sí bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa tó òbí tèmi ìdí bẹ́ẹ̀ ti dé kù lẹ́nu. nínú àwọn ọdún mẹ́ta pàdé èyí là ṣe máa láwùjọ wọn ní kéèyàn máa gbogbo ẹni téèyàn máa tẹ̀lé téèyàn wọn wọn wà nù àdéhùn nígbà aláàbò kan jà sẹ́mi léèrè títà olólórí ìjọba ìbẹ̀ wọn máa fún yẹn ló jẹ ó lù máa sálámà sẹ́ni lọ́mọ àtẹni lọ́mọ nínú àwọn ní kéèyàn jókòó ní ẹbá bẹ́ẹ̀ fún ẹni ni olùsí báyìí tí òun lọ́dún ní o ti dàgbò bẹ̀ pàápàá eléyìí ti nù lànà níbi sọlọ́wọ́ àlùsọ̀lá. afọ àwa ọ̀gá àdá wọ́n lè ti dọ̀rọ̀ nígbà tó wá ká máa mú ìgbà lórí ìlú oúnjẹ ńkọ́ ìlú lè máa ya búrẹ́dì jẹ àbí nígbà tí àṣetáṣe bá dáwọ ìròyìn ilẹ̀ ẹni afáwọn ọmọ àtúntò náà bí náà ọlọ́ba tẹ̀lé sọ́wọ́ ọmọ àtúntò wọn nígbà tó ń bá ti rìn lọ́wọ́ ìjọba máa ń dá àwọn lẹ́bí mu níbi kí ó tó ń bá ti ìjọba wọn ní ta àṣetáṣe tẹ̀lé èyí kọ́ rẹ̀ ní kájúta tọ́ba ti kú rẹ̀ ó ṣe àwọn tóbi lẹ́yìn ìrìnàṣẹ́ ìtọ́nà rẹ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀ ní ìkànnì òṣèwáyé bẹ́ẹ̀ wọlé nínú àwọn oṣù kẹta padà ọ̀hún náà ní kí ẹ sálọ alábòtó ní pé yóò sùn ọwọ́ àná àdéhùn àkọ́kọ́ àdéhùn rárá rọ́ọ̀dì ọmọ kùtà láàdúgbò wọn lè wùdí ọlọ́run ní pé ara yóò sì tẹ̀sí ọmọ tọ̀hárà lọ́ ọlọ́run àwọn ayé torí kò sí ẹrú kan tí ó lẹ́lẹ́ lẹ́ni tí ó di alẹ́ lẹ́ni tí ó wà lẹ́ni tí ó wà ní mọ́tò tó kótó ní pé lálẹ́ àti kí màláìka sùn pẹ̀lú rẹ̀ nínú aṣọ àlọ́tẹ́lẹ̀ rẹ̀ màláìka ní ọ̀pàpọ̀ mọ́ màláìka yọ̀ wá ní kú lọ́dọ̀ rẹ̀ tí wákàtí kan lóru bẹ́ẹ̀ ni bá fi ní àgbo báyìí níbi tó sùn sí màláìka yọ̀ wá sọ̀tún ọlọ́ọ̀kùnrin ọ̀kùnrin àgbọ̀n ọlọ́ọ̀kùnrin ọ̀kùnrin jẹ́rú rẹ̀ kí ló fà nítorí bẹ́ẹ̀ ni yéṣu lẹ́ni tó wà nínú olówó nínú àwọn ọ̀sán mẹ́ta bá ti òun náà ní máa rìn lóṣẹ̀ sọmọ ayáyé ànábi sọ wọn lọ́wọ́ àdùsọ̀lá wọn ní má fojú yé má fojú rí ẹ̀ dáadáa kódà bí wọn apàdé ọmọ ìyá rẹ pẹ̀lú ìlà nínú àwọn ọmọ ìlà tá a bá dùn. òun náà ní kí ẹ̀sìn sọ̀lá lẹ́ni tí ọ̀wọ́ bàtà ànábi sọ wọn lọ́wọ́ àdùsọ̀lá ṣùgbọ́n bí wọn àgbègbè tàǹtà ẹ̀fọ́ ọ̀tàwọ̀ bàtà kí wọ́n sọ ìwé ìdáhùn ìgbẹ́ wọn máa wọ bàtà kí wọn kọ́ dáadé tí wọn bàtà kí wọn káwọn lọ́wọ́ àwọ̀ kí wọn kọ́ wọ̀ kí wọn kọ́ bàtà wọ̀ kí wọn. àwọn àjùlọ tí wọn bá gbà bẹ́ẹ̀ ní mọ́tàlá ti tó wà ẹ̀mí wa ní ìgbà tẹ̀lé ẹ̀ lẹ́nu ọkọ̀ mọ́tàlásì. irun náà ní sọláàtì jánásà ẹni wọ́n mọ̀ dàgbé sọláàtì. irun ọ̀rẹ́ yẹn ní ẹni wọ́n mọ̀ dàgbé. kódà ní sọ́kẹ́tì mọ́tàlásì tó ń yí ọ̀rẹ́ máa wọ bàtà wọn lọ. ẹ̀rẹ̀ alẹ́mi sọ́kẹ́ ọmọ kàkàlà ó ní ẹ̀yà bàtà wọn jí o tọ́lá wọn yẹn jí o wọ́n yẹ kírun níbi bàtà wọn àti bàtà tọ́lá ní ìtọ̀sẹ̀ aláwọ̀ ni wọ́n pẹ̀lú bàtà náà ní bàtà jẹ́ àlèwọ̀ ni wọ́n nínú àwọn sọ̀tẹ́ tá a bá ti àwọn ni máa láì tó jẹ ọdún tọ́mọ̀ sẹ́nu mi lára ọdún tí ìyọba jẹ ẹ ọdún tí kẹ́ ń yọ kí lọ́kẹ́ ọ̀bẹ nígbà tó ṣe ní ìjẹ wà fà á ti ṣe tí àgbẹ̀ ti di pé ní ìlú yẹ afa ti tó bá fẹ́ á jẹ nínú àwọn sọ̀tẹ́ tá bá ti òun náà ní àdúrà lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ọ̀dọ́ النبي صلى الله عليه وسلم قلنا أن يؤتى ما قلت محاكم البيض ثم يواصلين وأنا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا قالوا يقولون أي موقف هذا gbogbo ẹgbẹ́ rẹ̀ tó ti sáájú ọlọ́run bẹ̀rẹ̀ àwọn ọmọ yẹn ní àwọn súnmẹ́ta àpàtà. ayọ̀ ìṣúná iṣẹ́ bí mojú dídá káàkiri àwọn tó náà yẹ ká lè bàbá òun náà ní kéèyàn ká sọ́ọ́bù ṣùgbọ́n kúrò ọlọ́run àkà àti ìpòlẹ̀ àwọn ọmọ ìbára délẹ̀ àti ìrọ̀ bí ẹ̀ délẹ̀. ọ̀ máa máa bá yín wọ́n máa ní kẹta àwọn tóra yẹn fún èdè ẹ̀rí jálẹ̀ o. àwọn bísíláìka fúláwùká ẹ̀ fúláwùká alákìíká bísílá fúláwùká fúláwùká fúláwùká fúláwùká eléyìí ni yóò fi jálẹ̀ lẹ́ni tí ó ti wọ̀ lẹ́yìn tí yóò ti pa gbogbo ọmọ tí àwọn èèyàn lè dé lára yẹn lẹ́yìn tí yóò sọ bẹ̀rẹ̀ sọ́wọ́ yẹn lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta kó tó di pé yóò sùn nínú àwọn ọmọ ẹ̀ka pàtó òun náà ní máa sọ láti tó hà ìhùn yálẹ̀ ta èyí tí a fà wà ní ọ̀rẹ́ rọ̀dí ọlọ́run sọ̀rọ̀ àti ó ní tẹ́lẹ̀ ọ̀rẹ́ mi ayò mi ti sùn ti sẹ́ lọ wọ́n máa pàṣẹ láti ọdún mẹ́ta ó ní mi gbọ́dọ̀ kí làwọn ọmọ mẹ́ta náà òun náà làwọn ẹjọ́ mẹ́ta nínú gbogbo oṣù àti máa tó sọlá tó tó sà àti kìsì máa kí wọ́n ti rí gbogbo oṣù tí máa sọ. ẹ̀rí pélé yàtọ̀ ọmọ ọ̀pọ̀lọpọ̀ padà rí wípé rí kímọ̀ ọ̀dọ̀ ìdí wa ìgbẹ́ tí ọba kí wọ́n ti rí ẹni bí ni kò sínú ẹni ẹni ìdájọ́ bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ lọ jẹ́ ìyàwó ẹni bí ìbá kí wọ́n ti nínú àwọn ọmọ mẹ́ta pàtó òun náà ti ká sàgbà nínú àwọn súnà dáadáa ni àwọn oníkéyàn ṣàdúrà nígbà tí ọba wọ tọ́lú sọ nípa tó lọ́wọ́ máa yá ọwọ́ tọ́lú ọ̀nà ọ̀lẹ́kẹ̀ yá fọ́tò lù tó fíìsì ní àbí òfìsì ìjọba kọ́kọ́ rà fọ́tò ní mọ̀ yà ní káàdì yá fọ́tò àbẹ̀mí ni ìwọ ni kí sì ti yẹn nìkan ìwọ ni ká yá fọ́tò àbẹ̀mí nítorí pé tọ́ba yá fọ́tò àbẹ̀mí ẹni wọ́n yá àbẹ̀mí wọ́n anábì sọ̀rọ̀ ọmọ wa sọ̀rọ̀ wọ́n ní bí yàrá bá rí aṣọ tuntun èyí ó fẹ́ aṣọ yẹn lé pọ̀ rẹ̀ bóyá láwọn àdìrí àdínkù bá rí àbájáde rí bí yàrá bá rí lé pọ̀ rẹ̀ náà èyí wọ́n á sọ pé ọmọ ọ̀tún náà lọ́sọ̀rọ̀ ìhàmdù àǹkàtúntàní ilé ìwọ náà lọ sọ pé ní ìníkò fi tùmọ̀ yẹn sàdúrà kéwù ní lọ́lọ́ ha ìwọ náà lọ ní ọpẹ́ lọ lẹ́sọ̀ sọ pé alùpàá kẹyọ ewu tí mo wọ̀ yìí àti ewu tí wọ́n dáná wà àwọn òbíkà mí ń sọ̀rọ̀ ìdí bákan náà mo bá sọ̀rọ̀ ọlọ́run bá níbi àwọn tí bẹ́ẹ̀ wọ́n ti bí ewu tí mo wọ̀ yìí wọ sọ́kùnrin náà sọ̀rọ̀ àdá àti láwọn tó wà ní ewu tí wọ́n dáná. nínú àwọn tó dàgbà bá tó ọ̀hún náà ní kéèyàn ṣàdúrà kéèyàn bá gbọ́ bí àwọn kọ̀ọ̀kọ̀ èmi dípò bẹ́ẹ̀ bí wọ́n rò lẹ́yìn náà ẹ̀yin lè sọ sí i ìgbé kí ló tẹ̀wé gbáàdì wọn fún kó lọ́dọ̀ wọn ṣe ọpọlọwọ ẹ̀kọ́ kéde ọ̀rọ̀ gbàdọ́ lówó rẹ̀ òní fún títí òbí mọ́pọlọwọ ẹ̀kọ́ ẹ̀dá tó tẹ̀wé sáà kọ̀ wí nìyẹn alẹ́bí sọ̀tọ̀ lọ àrùsálà ó ti kọ́ wa lẹ́kọ̀ọ́ wọ́n ti dákùn kọ́ mi kọ́ ọ̀pọ̀ lánàá lórí màláìkà torí bẹ́ẹ̀ sọ́ba ti kọ́ ẹ̀yà wá ẹ̀ tọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run nínú àlá ọlọ́run bẹ́ẹ̀ náà ní kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀yà wá sọ náà bá ọlọ́dọ̀ kó lọ́dọ̀ ṣẹ̀dọ̀ nínú àwọn súnmọ́ ìta bá sùn òun náà ní kíkẹ́ ayáta lùsí ní gbogbo ẹ̀yìn rún alẹ́bí sọ̀tọ̀ wá sọ̀lá wọ́n lè fi láńkà ayáta lùsí ní gbogbo ìgbà tó bá parí kò sí tó máa wà láàrin rẹ̀ sáré jẹ́ńdà tí kò jáde láyé lọ nínú àwọn súnmọ́ ìta bá sùn káàsì wọn òun ní kíkẹ́ rákà méjì ní mọ́sálásí nígbà tí yẹn bá ti di àjọbọ bá nẹ́bí ti máa ń ṣe níyàwó kálukú tọ́lá bá ń ṣe ní àjọbọ yóò ṣe kọ́kọ́ sásìkò yálẹ̀ táà tóun ti mọ dáadáa yẹn bẹ́ẹ̀ ni ó ti mọ́tàlá ní ọwọ́ àwọn àtúntàlá tó rákà méjì yóò wá ju síbẹ̀ lọ́sẹ̀ máa wọlé nínú àwọn súnmọ́ ẹ̀ta fájú òun ni ká má máa kí àwọn nẹ́fílà lẹ́yìn àwọn ọ̀run wa tọ́lẹ̀ wà nù kàlí ibẹ̀ tó bá lè sọ́ra kà mẹ́wàá ní méjìlá papọ̀ mọ́ ọ̀rẹ́ yẹn o ti ní bẹ́ẹ̀ sọ fún wa lọ́sẹ̀ rákà méjì olórí bá kàdúrà rákà mẹ́rin kàdúrà ìlà rákà méjì lẹ́yìn àyílá omi mẹ́jọ méjì lẹ́yìn mẹ́gáàrí méjì lẹ́yìn ìṣá omi méjìlá nínú àwọn tó mẹ́ta gbàgbọ́ òun náà ní kéèyàn pa ewu pẹ̀lú nǹkan pupa tàbí yẹ́lò ewu bá ti jáde ohun tuntun kéèyàn pa pẹ̀lú nǹkan pupa tàbí yẹ́lò àwọn tó lọ lójú nínú àwọn tó mẹ́ta gbàgbọ́ òun náà ní ìmákẹ́rù wíjẹ́rẹ́ ẹ̀rọ àtẹ̀bí sọlọ́wọ́ àtọ́lá ọlọ́run sáré sí ọ̀run kàmú ní ọ̀run ìtìrì ilé ẹ̀kọ́ rẹ̀ irú yìí ẹ máa ti sọ láti yìí láàrin ìgbàgbẹ́ bá kí ìṣá ìgbà títí di àsìkò àṣùlá àkúlọ̀kọ́ ní káàdà سبحان الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها استغفروه وأتوب إليه إنه هو الغفور الرحيم لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله اتقوا الله وأدركوا وافعلوا السنن المنسية فيما بينكم أن يقول الله إن الله سنة أفعل إذا الموجود دعوة فاجئة أفعل كما أرنت أفعل لوري كوري إذا فعل الله أجل بها تلك تلك لا يفعل تلك فما يفعل الله لا أنت تلك تلك لا تلك إن الله سنة أفعل هنا أفعل ìjọ jimá ni ọlọ́run ti àwẹ̀ rẹ̀ àwọn sọlábẹ̀ ti kọ̀rẹ́ ti wáyé lé ẹ̀ẹ́dì gbọ́dọ̀ dáhùn àdágbà ìjọ jimá àbílẹ̀ bàtà làbí ti sáájú ẹ̀ àbẹ́ máa gba sátọ̀dẹ̀ lẹ́yìn ìjùmọ̀ àti nínú àwọn ọmọ ẹ̀dá àgbà tó òun náà ní ìjọ ń da fáwọn obìnrin láti lọ sí sọlá ní mọ́sálásí lóru anábì sọlọ lọ́wọ́ àlùsọ́lá ó ní ẹ̀jọ̀ ń da fáwọn àbí ọmọ ṣá ọmọ rẹ tọrọ sẹni yìí kí sinmi máa wà àti wọn máa wà ọ nítorí bá wà ní ọkàdé yìí pé ẹni lè kọ fún àwọn obìnrin tí wọn jẹ ẹrọ Ọlọ́run tí wọn bá láwọn lọ fún ìlànà Ọlọ́run àti ọsọ sọlá ṣùgbọ́n mọkàn sí nínú ilé wọn lómi lọlá yìí nínú àwọn súnmọ́ ẹgbẹ́ abájú òun náà ní ìmọ̀ ayọnu lẹ́yìn tí yẹn bá bu ara tàbí nǹkan mi wọn tọrọ àti sọlá tó bá bu ara amáyọnu ọwọ́ àṣìbẹ ìjọlọ mi bẹ́ẹ̀ ó lè ọbẹ̀ fẹ́ nínú wàrà tó ń fún yẹn nínú àwọn tó mẹ́ta gbàgbọ́ òun náà ni ẹni tó bá jẹ́ lè márùn ọ̀yẹ́ kí wọ́n lọ gbìyànjú láti ká àwọn sóra méjì ìmáwó mi tẹ̀ ha ní àwọn ọjà mi ò ní gbà ọ́ ṣùgbọ́n àwọn aká àti tó yé wa wípé wọ́n lọ ń pààrọ̀ jù wọ́n ní rẹ̀ ti kúrú jù wọ́n wù lè sọ tara wọn ni tó bá fi pé bá lẹ́sìn èdè máa ń kírun lóde ìwò ní pọ́blẹ́mù jẹ́ nínú àwọn fúnlẹ̀ dá gbàgbọ́ òun náà ní kéèyàn ká níbi irun àtúbà àti ọdúnmá kéèyàn ké sọ àtúntò sẹjìdá àti sọ àtúntò sẹjìdá ẹrí kéèyàn bá ń tàn ọba onídìímọ ẹni onílọmọdáláńtì ẹ̀dá mẹ́rin ọbẹ rọrọ nínú àwọn ọmọ náà lọ́wọ́ àwọn náà ní tẹ̀síyá tó pa sọ kíkí mọ́sálásí nígbà tá a bá wọ mọ́sálásí kódà bọ́ jẹ́jọ́ ọdún máa báyìí tí máa wọ́n ṣe fún tó bá lọ́wọ́ áàbù rẹ̀ náà fi lára káàkiri anẹ́mi sọ́dọ̀ lọ́wọ́ ọmọ ìyá wa jọ ti di ọlọ́run ní ìdè ọ̀hún lè pa ìbánisọ̀rọ̀ tí ó fèsì ẹ̀ ìdè tó ti kéwòn ní ọlọ́run ìdè ọ̀yá kìlì kò sí nẹ́ẹ̀sì lára kan nínú àwọn sún nẹ́ẹ̀sì àbájá òun náà ní tó bá ti rẹ̀ ẹ̀ àáfà ń fi ẹlòmíà máa lọ yẹn lẹ́bí láì lé gbogbo ẹ̀rọ àti ìṣọ́ lọ́wọ́ àṣàlá wọn wọn mọ́tàlá ti jọ̀dá wọn bá bọ̀ kàmbẹ́ láàrin òkú kan sóko ó fún wọn nílé wọn níbẹ̀ ní tẹ́lẹ̀ wù lórí tọ́ba tẹ̀lé yóò afẹ́ yìí tó gbìn ọ́ tó gbìn ọ́ dà padà áhà ìjọ lọ́wọ́ ni èyí sọ́ni àkàtó tó ń pè ṣáà ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ lọ́ọ́ bá ń dí òkú ni dànù kí kálukú máa kírun sí àkàrà rẹ̀ bá ká sí àkàrà rẹ̀ bá jù kébéwé nínú àwọn ọmọ ẹ̀ka pàṣẹ òun náà ni máa ṣàdúrà ọmọ ìyá èèyàn ní kọ́rọ̀ táwọn mẹ́wàá bá ṣàdúrà ní bí wọn ò rí ní àwọn ṣàdúrà ọ̀ àtẹ̀yìn ọba wa jẹ́ àdéhùn pẹ̀lú ìdáadáa ẹ̀rẹ́ tí wa bẹ́ẹ̀ bàbá àbá sojú ara wa táàdìra wa sólè ká bá ti ní ní wọn ní ìyẹn wọn ṣàdúrà àìní ìyẹn ká ṣàdúrà gan ni sólè àwa ti fà ti lẹ́wọ̀n lọ́wọ́ anábì sọ̀rọ̀ lọ́wọ́ wa lọ́sọ̀rọ̀ ọlẹ́ tó bá ṣàdúrà fọmọ ya rẹ̀ nípa ọ̀rọ̀ nígbà tí ó lè wọn láwọn kan ti wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tẹ́wọ̀n àgbàkùn pé dáadáa tó àdúrà rẹ̀ fún ni ẹ̀ irú ẹ̀ rẹ̀ tẹ̀sí nínú àwọn sólè làwọn àwọn ẹ̀ lọ́kàn pé ìṣòro ìforíbalẹ̀ ọ̀fẹ́ wọn làwọn ẹ̀ tó sọ lọ́wọ́ àṣàlá tọrọ ọsùn bá wá sí bá ẹ lápẹẹrẹ wọn ní ti fi ọlọ pé yẹn bímọ àwọn kẹntì tí wọn bá bímọ báyìí wọn làwọn da wọ wọn bá lọ sí òkúrò jáde ẹlòmí lè rọpò wọn ní kábíyèsí kẹsàrí òkúti kẹsàrí káwọn fi tolúwa tolúwa ọkọ lélẹ ìkú tó ní ìdẹ pẹ̀lú òkú ni wọn bá máa kó ewé lé lórí àtẹwà àti ìdógóró nínú àwọn sílẹ̀ kápá lè mú sí inú ṣókòrò kò ní ti gé ẹlẹ́ ṣàlùwà lálórí ẹ̀ nígbà tí èsì sọ̀rọ̀ à ìborí kalẹ̀ ọ̀fẹ́ wọ́n ní kí wọ́n bá kúrò lòlú wa láti ìsọ̀rọ̀ lọ́wọ́ àlùfọ́dá bó ti wà lóòrò yẹn náà ní ọ̀nà ọ̀lẹ̀ láti sọ̀rọ̀ ẹ̀bọ̀ lọ́wọ́ nínú àwọn súnlẹ̀ dábàá sí wọn ní bí lójú bá rọ̀ kéèyàn ọ̀rọ̀ aṣọ kó lára yẹn kó ló pa ẹ̀ lára àbáwọn láti mọ́ ọ̀rẹ́ ìfọ̀jẹ̀ tó kú lọ́dọ̀ ọlọ́run àtúntàn ààrà àwọn akẹ́kọ̀ọ́ kẹ́yìn náà kọ́ fáwọn alẹ́ rẹ̀ nínú àwọn fún ẹ̀dá gbajú ọ̀pọ̀ ẹ̀sìn tó jẹ bá tọ́lẹ̀ ọ̀kẹ́ kọ́mọ̀ fẹ́yìn ń sọ̀ lára tí wọ́n bá fẹ́ kọ́ lóògùn báyìí tí wọ́n bá ní bọ́ọ̀lẹ̀ báyìí ọ̀gbọ̀n ẹ má mú sí mọ́ èmi ń jẹrẹ fún yà ṣùgbọ́n nínú ẹ̀kọ́ káàkiri kálá ń tó kọ́ wa wọn ni pé tó jẹ bá bọ́ọ̀lẹ̀ kó kí tó jẹ wá bọ́ọ̀lẹ̀ tó yí lọ àyẹ̀ ọkọ̀ bẹ́ẹ̀ á sì jẹ á lè fi lè sún ẹ̀dá káàkiri kí làwọn ọmọ ẹ̀dá káàkiri wọn ti tẹ́lẹ̀ wá ti fi rí pé ilẹ̀ sùn mọ́gírí tó mọ́gírí ti tó kò tó yẹn ká kó àwọn ọmọ wa wọlé o ká kó wọn wọlé àdéhùn sọ́lọ́lọ́ àtàlà ọlọ́run àti ẹ ò gbàdá mẹ́wàá kékeré tá a máa ń ṣeré yìí pẹ̀lú ọjọ́ àgbàrá níwájú ilé wa ń gbà yẹn àwọn bàbá wa ọ̀tọ̀ ní báwọn bẹ́ẹ̀ máa ń gbé kíní yẹn sí wọn dáhùn wa kì í ilé ó yẹ máa wọlé lọ ọmọ eléégún ojókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ ọmọ eléégún bò ó àyìnbọn kò sí pé eléégún náà tẹ́lẹ̀ náà ṣàyàtìkù náà kíní ti padà jọra wọn náà nínú tọ́ba tí a ti bá rí pé wá bá ti gbà lọ́gbà yẹn ká sì ẹ àwọn akíkà ọmọ yẹn wọ́n ti kéde wọ́n jáde nínú àwọn òun náà ni àìní máa pọ̀ báwọn yẹn láti máa jókòó sí lóòrùn àti kí yẹn máa jókòó lóòrùn àti kọjá máa jókòó lóòrùn ẹyẹ wà òṣìṣẹ́ ìjọba tó fi kóòrùn wọn máa wà wọ́n máa padà ń bí àwọn àti ojú olóòrùn orí ó ti ta sí. èyí ti ní kó mi sẹ́gbà ìwé lè fún bọ́ kọ́kọ́ ọ̀jẹ̀ tó yìí mọ́. asanu sọlá ń bẹ̀rẹ̀ fún àríwá rẹ̀ kéde akọgbọ́dọ̀ tó kù sóòrù àti ìdìbò yìí ó ní bẹ̀rẹ̀ níbi òru àti níbi òru ti bá lágbára yẹn. aa wọ́n ní ní sùsà ìtọ́ àyè káfíńdà ni máa ń dókòó yẹn tó lè má lè bá wọn lérí tó bá ti kọjá lọ́dọ̀ wọn ẹni tó ń ti pa látàárọ̀ kọ́ wà lójú kan náà lọ sí mọ̀ ní wọ́ọ̀rì láti ta oníbọ̀ nínú àwọn fúnà bá wà lọ wọn ni kíyàn ti sàárà nígbà tí ìyá bá tún bá ẹwà fáwọn káàpù náà lé ọ̀rọ̀ ni ọlọ́run sàrà nígbà tí ọlọ́run bá tún bá wọn nígbà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ wọn tí wọn lọ sóògùn káwọn mùsùlùmí yẹn wọn lójú ọlọ́run wa sọ fún òun torí jù wọn lọ sí sàdájà ẹ̀yìn àwọn afáàjọ yìí wá yìí dé ẹ̀kọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìgbé fún táwùbà ọtí yẹn bá ṣe táwùbà èyí ó sọdá kàlùwẹ̀ àfẹ́kì sádàgà ó ní gbogbo dúkìá òun ó ti fi sádàgà fún òṣìṣẹ́ ọlọ́run ní máa ti bẹ̀ mo tiẹ̀ ń lo rẹ̀ má kú gbogbo ẹ̀ ní sádàgà nínú àwọn ọkùnrin dàgbà àbájú láwùjọ wa òun náà máa gbọ́ ìwòsàn olùdípa sùn àmàlà àwọn tó bá tó ti wọn tó lọ gbé ikú mi jáde ẹbí ní ìbá mú wa ọdún ẹbí mọ orí ibùsùn rẹ ẹ òsì ọsẹ tọ ẹbí ní ìgbẹ́ òsì ta ẹ wà wá sí dáàbì ta onígéjì ohun tí oṣù ọlọ́run wa mú wa lọ sí lọ sí wa sí ẹ nínú súnlẹ̀ ká máa tì ní ká gbọ́ ìbùsùn wa olórí bá mú ọwọ́ àti àti ìdàbí bọ́yọ́ rọ́ọ̀dì ọmọ ọ̀sán láti ọ̀rọ̀ lọ́wọ́ pàtẹ́rì àgọ́ rẹ̀ yẹn kọ́ pàásù yẹn ni pé kọ́ sọ ọ́ lójì kọ́ wá gbọ́n ibùsùn rẹ̀ ó sì dà bọ́ lọ torí kò mọ kẹtọ́ ní bọ́ sí ibùsùn tẹ́lẹ̀ ọ̀dọ̀ ní bọ́ bẹ́ẹ̀ wá sùn nínú àwọn ọmọ ẹ̀ lára òun ni àìní máa jẹun ní gbogbo ẹ̀yẹ abọ́ abẹ́rẹ́ kí ẹ máa jẹ́ ní ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ ní pẹ̀lẹ́ ká fún lókè ẹ̀rí wọn làwọn sọ̀tàn lásẹ̀kọ̀ọ́ kan ìlànà ẹ̀jẹ̀ wọn bá lọ́kọ́ máa jẹ́ láti torí àgbàkà lámúlù yẹn ní ti máa wà wọ́n wà jọ pàdé tọ́lá yìí máa lọ jẹun wọ́n kú lẹ́gbẹ̀ẹ́ wọ́n kú lẹ́gbẹ̀ẹ́ òkè yẹn gbogbo ọ̀fà pàdé yìí. nínú àwọn ọmọ ẹ̀dá wa tábí gbé táwọn ọmọdé òun ní ìdámọ́ wọlé. bàbá ti máa fún ẹ̀yìn tó ti ọ̀pọ̀lọpọ̀ èèyàn padà mọ́ ilé káàkiri ní wọlé. ìmúra ni méjèèjì nípa ọkùnrin àdúgbò ẹ̀sìn ọgbọ́dọ̀ gbalẹ̀ tọ́ba jókè yọ ọmọ yẹn ẹ wá wò àti gbàgbé ẹ̀ láwùjọ wa lébi pé bẹ́ẹ̀ bá rí sísà náà tọ́lá ẹ̀ lọ́mú rẹ̀ máa múra ẹ̀ sí wọ́n bá máa dábọ̀ bẹ́ẹ̀ ẹ̀ ó ti lò sọ́ọ́lù ẹ dábò sọ̀pá pọ̀ wọn kò bá pọ̀ nítorí bá a fẹ́ ká sọ yẹn gbalẹ̀ àwa ń mú sọ́ọ̀tì àtúndé gidi o àfi sọ̀pọ̀ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ni lílo sọ́ọ̀tì yìí ìyẹn ní ìdájọ́ tiẹ̀ lọ́tọ̀ pé abẹ́ jàǹfààní àlùmọ́sọ́rọ́ alàlùfàì kábìyè láǹfààní àti lè fa ìbọ̀ṣẹ̀ kálù aláwa bá já ká sọ̀rọ̀ alájẹ́fẹ̀ ká kàn fún omi ká ju ìjọ ká ju ìjọ ni wọ́n ká fi fa lókè lásán òjì bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n kò gẹ́gẹ́ ló ní ti pẹ̀lú mọ̀rọ̀ obìnrin náà bóbìnrin ti lè wọ ẹ̀nà lọkùnrin lè wọ sọ́ọ̀tù náà. sólẹ̀ náà bá láwùjọ òní ká lóbìnrin ọgbálẹ̀ kọ́lá ẹni tó bá gbálẹ̀ kan sí wọn ni ọ ah, egun dé ọwọ́ bí lórí gbogbo ẹ̀ gbálẹ̀ káàkiri ẹ̀rí nínú ọ̀hánì tí wọ́n sálá máa sábà ní ọlọ́run lọ́la àwọn sálá ní kí wọ́n ní kí àlọ́wọ́ balẹ̀ díẹ̀ níbi èyí kan. wọ́n á bẹ̀rẹ̀ ká ìjíríṣẹ́ tó máa ní ká àwọn oníṣẹ́ ọlọ́run ní kí wọ́n dẹ̀ wọ́n sẹ̀rà àtúbọ̀tù ẹ̀rí súnmẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àti pàṣẹ àwọn òun náà ni kí ẹ̀ka ẹ̀rọ bá mú yẹn kí ẹ̀ka fẹ́ sábà fẹ́ ni kí ẹ̀ gbọ́ wọlé kí ẹ̀ka ẹ̀rọ yẹn ọwọ́ abẹ́ náà fẹ́ ni yẹn bisimilahi lẹ́ẹ̀mẹ́ta kí ẹ̀dọ́ asábà fẹ́ àwọn olùmílẹ́yìn ọ̀kùnrin من شر ما أجد فأحاول قدوة حديث عثمان بن عبد العاص الثقفي إلى أصول الأول أولا في المهم يوفهم lẹ́ẹ̀mẹ́ta nígbà tí ẹ̀rọ ayé kí ló ń lo wa ní ìṣeré adébísọ̀ ló bọ́ pàdé kàtà ó ní torí pé fẹ́rí àti dání ìdí ìhò owó ní máa ń gbé ìdí ẹ̀yìn gbé nínú àwọn tó fẹ́ lágbàdo ìyá ìlú àdọ́lá òun náà ti tẹ́kọ̀ nígbà kéré kí n wo ìjọ ìjọba adébísọ̀ ló bọ́ pàdé kàtà ọ̀sán tó kéde mọ́ gbàgbọ́ yẹ́sì ẹ máa bí omi ó fún ẹyẹ tó pọ̀ fúru nítorí pé wàá yóò fẹ́ mi lẹ́nu dáyà ní ìdáàbò ìṣòro. torí bí ìrora sàlàyé dáadáa iṣẹ́ ń tẹ́tẹ́ ẹ sì rí báwọn èèyàn kárí máa gbọ́ yín wọ́n máa lò yárayára láti ọba ti kú jù. أو أن الله سبحانه وتعالى اللهم أعز الإسلام والمسلمين ورد الشرك والمشركين ودمر على الدين وانصر دينك سنة نبيك وانصر سنيين واغفر الحكم العين وكبر احياءنا امنين للمسلمين الملتزمين الصالحين اللهم من أراد للإسلام والمسلمين سوءا فأشكله في نفسه واجعل كيده ومكره في نحره اللهم حرر المسجد الأقصى الأخير اللهم حرر المسجد الأقصى الأخير اللهم حرر المسجد الأقصى الأخير وأصلحنا وأصلح الرعية إنك على كل شيء قدير وبالإجابة جليل عباد الله إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوموا إلى صلاتكم ورحمة الله تعالى